Deus. Just look at you. Is this normal life? Jumping from one party to the other. orí orí orí orí orí ìwọ ló ṣíwájú ayé bẹ́ẹ̀ ni o jọ wá bá mi ṣètò ayé mi kó yanjú. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ orí mi máa ta òbí o kẹlẹ́dá mi máa ṣe sùn lọ o má ṣe mí ní jámá má ṣe ń di iṣẹ́ láàrí kí má ṣe bára yé fọwọ́ tayé kí n fi ṣẹ́ mi bàtàn rere má ṣiṣẹ́ kékeré èrè ní kí n jẹ́ má pàtì jẹ́ ẹ̀mí síbi tó nira orí olókùn nígbé èkó lókun orí ọlọ́sà nígbé èkó lọ́sà òkú ló lọ́jọ́ ìpọ́n ojú orí ẹni ló lọ́jọ́ gbogbo orí mi wá gbére fún mi o ẹ̀dá mi wá gbé bí fún mi o níre níre nítọ̀rọ̀ o ìrẹ̀lójú òwò rí. ṣe ń di iṣẹ́ láàrí kí n má ṣe báráyé fọwọ́ tayé kí n fi ṣẹ́ mi pàtàn rere má ṣiṣẹ́ kékeré èrè ni kí n jẹ́ má pàtì jẹ́ ẹ̀mí síbi tó nira orí mi má jẹ́ ṣiṣẹ́ oníṣẹ́ ẹ̀dá mi má jẹ́ láyé aláyé o kọ́ má fẹ́ lomi ṣe mí o ọ̀nà ìjẹ́ kó má ṣe dí mọ́ mi àyùlọ àyùbọ̀ lọ́wọ́ ń yẹnu ọ̀rọ̀ mi kó san fún mi ẹ̀bẹ̀ ni mo ẹ̀bẹ̀ ni mo bẹ̀ oh, ẹ̀bẹ̀ ni mo bẹ̀ orí mi máa ta kò ní o kẹlẹ́dá mi máa ṣe sùn lọ o má ṣe mí ní jama machine iṣẹ́ la rí kí má ṣe báráyé fọwọ́ tayé kí n fi ṣẹ́ mi pàtàn rere má ṣiṣẹ́ kékeré. ṣé rí etí mo rọ wọn customers wa o ìlú gbọ́dọ̀ satisfy everybody ṣe wà ṣe ìbínú sí mi ṣáà. <laughs> alájà ọkọ mi ti lọ sọ fún mi pé ó máa ń kọrin rẹ. Ah, báwo ni bàbá mi ṣó wàá pa ọjọ́ mẹ́ta. kí lorúkọ tọ̀dọ̀ ti ń rìn. orúkọ mi ni olúṣọlá gbogbo aisho ìṣó tó sọ yẹn mú mi rántí legend kan ìṣọ̀lá ògùnṣọlá ah dr aisho pẹpẹ ó máa mọ orin kọ o. Ah, eh, èmi náà máa gbìyànjú mà mi ò mọ̀ lè sọ pé mo lè kọrin tí wọ́n bọ̀ máa kàn gbìyànjú because àwọn náà ni role model mi. ok no problem jọ irú orin wo ni wọ́n ń kọ. àwọn ah, classical juju ni. classical juju classical juju kò sí problem ṣùgbọ́n sórí lọ́dọ̀ wa ń bíbà orí bí bíbà ṣe tóbi tó àwọn important personality ló máa ń wá bí àwọn kì í mu sìgá wọn kì í mu gbó wọn kì í ṣe jàgídíjàgan kọ́ tó kàn máa ṣe fún mi ni pé wàá kọrin fún mi díẹ̀ seeing is believing màá lè mọ̀ ọ́. ṣùgbọ́n tó bá ti wá kọrin fún wa tó bá ti bá ti wà mú níbí ìgbà yẹn la máa mọ̀ bóyá máa ṣe òde òun seventy thirty ni. ṣèbí màá ṣàmà kọrin lọ́sọ̀ọ̀sẹ̀. bọ́lá. máa. lọ sọ fún aláyọ̀ ni mo ní pé èèyàn kan máa wá gba máìkì lọ́wọ́ ẹ̀ sìn ó fẹ́ kọrin fún mi mo fẹ́ gbọ́ orin yẹn ó máa wá gba máìkì lọ́wọ́ ẹ̀ sìn ah èmi àtàwọn boys mi náà dẹ̀ ah that's nice ah you see a lot of money, o. sórí gbogbo nǹkan ni mo lè ṣe fún ẹ ó yá fẹ́ gbọ́. ìwádìí jẹ́. mayan mo ni tase ibi made ma made pẹ o ibi re ni. ibi made ma de. oh yes. ibi made ma de bẹ o. Òṣogbo tó bàjẹ́ tó mayan mo ni tase ibi made ma de bẹ o dandan. ó yá ẹ jẹ́ ká ṣeré. ṣàwòrán lè dé aṣù. ẹ jẹ́ ká ṣeré o. ṣàwòrán lè dé aṣù. ẹ ẹ ẹ ẹ o kò ṣe báyọ̀ Tijani ìtọ́jú oníyèrè àti mú ìwà ọmọdémọ́lá ẹ bá mi kí Saidi ọmọ balógun fún ìṣọ́ adéolú yomi fasilansi adékọlá Tijani ìbánitọ́jú sanyẹ̀rí bẹ́mi adébáyọ̀ sọ̀díkà adébáyọ̀ kò ṣe tọ́pẹ́ adébáyọ̀ ẹ tọ́jú sàlámì adébáyọ̀ àgbà o ó yá onídèéjú o padà sí kíyà lọ́yè bóyá o ṣe òde olówó kẹmọ Mr Portable sábẹ́ tọ́jú paragon ẹ̀mí àdé o ti àti èèyàn tọdún ládé ọmọ adékọ́lá ajé ọmọ ajé kò ṣe kọ́lá kárí ayé kọ́ńdú tọ́jú bọ́bọ́ ràyíká èèyàn ti súpadì sáré ọmọ ògùndé pàdé aláké akéọlá lẹ́kàn ẹ̀sìn tọ́jú sí roma o ìlú mi fẹsọ̀ kọmíṣánná filẹ̀ fún dárí àgbèjì ẹ̀kọ́ ọmọ ìbò àárín wa o ṣọlá ìjìnlẹ̀ mẹ́ ọlá lẹ́kàn látúnj Agodi gbogbo àlọ́ ilé àtolórí ẹgbẹ́ Olúṣẹ́gun Ọ̀ṣun ọmọ Ògúngbè oṣé oṣé bìmánà ó yá onídèédé o ó ṣe Tinúkẹ́ ayáṣẹ́kùn amato ní Fìsáyọ̀ ayáre lọ́dẹ̀ ìwé. olùṣọ́lá bọ́bá ìṣó àlóyìn lóhùn inspiration music lọ́wọ́ mi ló wà o pátì tágbó wa ẹ̀ ṣá máa olùṣọ́lá bàbá ìṣòro. ò gbọ́ nǹkan tó sọ. ẹ ti fún mi lówó. mo kó lórí burúkú ni ẹ so ó yẹ kí n sanwó. ẹ̀yin ni mo máa kọ́kọ́ gbé láti ìgbà tí táyà mi gan ti jò ẹ̀yin ni mo máa kọ́kọ́ gbé lẹ́ni àkọ́kọ́. báwo ni èmi ṣe mọ̀ pé o ti gbèrò lé ni olórí burúkú ẹ ṣe kọ́ ló risk life mi débi à ń bọ̀ àṣé ọ̀kadà ẹ ò tiẹ̀ níná àgbà tí ọlọ́pàá yẹn dáa dúró tó ń béèrè pé ó tanná ti where where your light so kàn fẹ́ risk life mi kí n kó sínú kànáà sórí tí n bá tí n bá blow orí ẹ orí àpèwà ẹ o tún máa argue so so you no dey look face oh dá mi mọ̀ àbí àwọn ọ̀gá ẹ̀ gan wọn lè bèrè owó lọ́wọ́ mi ó dà boni támàkì ẹ wà. pọ́nrẹ́ ẹ lé ni. ok pọ́nrẹ́ ẹ lé támàkì ló ti wá so àyíká yan ọmọ ẹ ó ń yọ ẹ lẹ́nu àwọn ọ̀gá ẹ wọn gbọ́dọ̀ bí aloma àti fáìtà àkútè wọn mọ̀ yìí pé ọba kan lèmi àti wọn jọ jẹ bàbá kan náà ló bí wa tí wọn bá gbọ́ pé irú ẹ̀ ń bèrè owó wọ́n yẹ kán pa ẹ ni ó dà dúró olórí burúkú ni ẹ ò fẹ́ mọ̀ ọ́ rẹ̀ ẹ̀dà ẹlímẹ́ǹtì orí ẹ̀dà ó dà rider permit yẹ dà rider permit tó yẹ kó lò eh? tó yẹ kó lò mo mú ẹ ó dà mo arrest ẹ mo eh, arrest ẹ. ṣèlè èrò lẹ́yìn náà ah. ẹ lè tún halẹ̀ mọ́ mi èrò ní ẹ̀yìn rẹ̀ lè béèrè rider permit. lóró ní bàbá ẹ. lórí burúkú ẹ kú mọ́ rẹ̀ mo pẹ̀lú àwọn tó ń sọ fún federal government tí mò ń bẹ̀ wọ́n pé ẹjọ́ ẹ má kàn án sọ ọ̀kadà ẹ má kàn án sọ ọ̀kadà wọn pẹ̀lú wọn tí wọn bẹ àwọn pé ẹ má kà á sùn àwọn bọ́ọ̀sì mi ni wọn ẹ má fi wọn lẹ̀. wèrè wo ló ń dáná bí ta ló ń tẹ̀bà lẹ́yìn tí mo ti pàṣẹ pé ẹ gbọ́dọ̀ máa gbọ́ oúnjẹ ní ìsìtì rúùmù yìí èmi àti èèyàn tá a bá jọ ń bọ̀ ṣe báyìí máa rí pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ oúnjẹ mí ni onídìí ò fẹ́ gbogbo orí burúkú báyìí ṣàbàrà wèrè ara ẹ jẹ gbèsè o tó fẹ́ sun lé bá mi mọ́ mi lórí tọ́ba nínú eléyìí lágbo lé iṣẹ́ pẹ̀lú kó o ti ẹ̀ o kí o fẹ́ wúre àbí lẹ́yìn ọ̀dà mi o tún ń rú o fẹ́ sun lé mọ́ mi lórí bàb díà délé bọ̀ ó yá kájọjọ́ o bọ̀bọ̀ àìṣe òyì gbà yìí o. yẹ́sítà ni ẹ. ṣọlẹ̀ ẹ kalẹ̀. ṣọlẹ̀ ọmọlé ẹlẹ́rù àìṣe mísíkà lọ́lẹ̀ orí ti ẹ̀rọ ọ̀ṣà orí ẹ yàtọ̀ <laughs> orí ẹ yàtọ̀ o tó fẹ́ ju eléyìí fún wa yé. àbí náà for your information and unforgettable mo rí ṣabaran nísìnyí ọmọ olórí burúkú yẹn ó sá wọlé ó gbóhùn mi mo bá ń bẹ̀ yẹn ó ń tẹ ẹ̀bà kọlùbọ ẹ̀bà kan bẹ̀ yẹn mo rí ẹ̀bà tó ń tẹ̀ mo dẹ̀ ní ẹ má máa gbọ́ oúnjẹ ń bì í mo ti wọ́n rùn gbogbo wọn tipẹ́tipẹ́ òun ò fẹ́ gbọ́ wọn á lọ kanlẹ̀kùn ẹ̀ kò sílẹ̀kùn. èrè làjà ń bẹ́kùn ṣe o tí n bá hàndù ẹ̀ wọ́n á gbà á lẹ̀ tì í ọmọ mi ní olórí burúkú ẹ̀yìn àìṣó musika gbogbo bó ṣe play royal bọ́ọ̀bù lánàá owó ẹ̀ láti gbọ́. <laughs> òótọ́ ni òótọ́ ni. o play mọ́. Ah, ẹ wà ń bẹ̀ ni. èmi ò wá ẹ bọ̀ kó síbi tó ti play tí mi gbọ́ èmi náà ń pè ní iwájú ojú ẹ̀yìn ojú eegun ọmọ akéré ń toko. irú balẹ̀ kò sí bí mi ò sí níbì kan information wà ń bẹ̀ ọ̀nà àfún mi wọ́n á ń ta fọ́ọ̀mù mi ah. wọ́n ló play gan ẹ̀bọ̀ ti gbájú. kádẹ́ni mo mọ̀ pé ẹ máa gbọ́ ni à ń bá fún yín lọ́wọ́ ń bẹ̀ ọjà ẹ o lè dùn sí iná sọlẹ́bà iṣẹ́ ọmọ agunmatẹ̀ àìṣe mísíkà ìrọ̀lẹ́ àìṣe mísíkà ẹ kí ló wá jẹ kù gbogbo gbogbo dédé náà ìjó tó lọ lánàá ní royal bob. ti royal bob kì í ṣe pé mo lọ play gangan ń bẹ̀ náà mo kàn gba máìkì ni mo kàn fún ọ lọ́wọ́ wò kàn kàn mọ bí mo ṣe tó náà ni. <laughs> ṣẹ́rí irú ibẹ̀ yẹn gbogbo tí yẹn bá pa ń bẹ̀ ẹ̀rú àwọn bamboys tó wà ń bẹ̀ ni. ẹ olóbó níṣẹ́ ṣiṣẹ́ ni ẹ̀yìn agàn wọn á text text microphone wọn á dẹ̀ ní kẹ́ máa lọ léyìn bẹ́ẹ̀ so o rí nǹkan kan mú bọ̀ tó lè sọ pé ẹ ọ̀rá kàṣálí ẹ gbà ẹ̀gúnjẹ ti ń rèé. ẹ bá wọn rí màá yẹn ẹ jẹ́ ká sọ yẹn tíjọ́ mi. ẹ àìṣe òmùsíkà gbàgbé ogbó yẹn gbàgbé yẹn gbé yẹn sẹ́gbẹ̀ yẹn ò lè tó gbó wọn yẹn torí ṣe làánú ọ̀rìjó ti bí dà òmọ original gbèsè tó jẹ owó lé tó bá ti rí tẹ̀gùn jẹ fílẹ̀ fi owó lé lẹ̀ yẹn ni ráìtì tèmi. owó lé ṣé bí ìparí oṣù ni mo sọ fún yín pé a máa fún yín ní gbogbo ẹ̀sà. <laughs> o lè bá mú ìgbà tó o ti rí ṣe láti royal bob tìbí yẹn náà o lè bá mú. èmi ti nídìí owó bí mo yẹ wà yìí máa gbówó léyìn lémi mi dúró de ìparí oṣù mọ́ mo nídìí owó because urgent matter kan wáyé sí gbèsè ayé mi n ralia ọmọ tí mò ń friend yẹn Ralihat tí mò ń date tó máa ń rí pẹ̀lú mi yẹn o fẹ́ fìdí ẹgbẹ́ lélẹ̀ àbí kú ni ọ̀rẹ́ ni tí o bá tètè fìdí ẹgbẹ́ yẹn lélẹ̀ a kú títí two months so mi dẹ̀ fẹ́ ló kú èèyàn lọ́rùn mi fẹ́ kó kó ṣánkú torí mi gan ọmọ pábí kú ni tó máa ta sí so nípa bẹ́ẹ̀ n fẹ́ fìdí ẹgbẹ́ lélẹ̀ a máa pa ogun kọ́ adìyẹ pẹ́pẹ́yẹ bíi mẹ́sàn-án máa ṣe gbogbo ètùtù yẹn everything ogun kan ilé ọba ńlá àdúrà ti fẹ́ ṣe ilé bàbá onífà o ṣá mọ̀ bẹ̀ o mọ̀ bẹ̀ o ìṣe ogun débẹ̀ àwọn gbé o ìṣe tuntun ni o dẹ̀ ń kọrin. olóòjọ ọ̀pá ẹ lójijì. báwo ni o ṣe máa jẹ́ olórin tó yẹ oníṣẹ́ tutù o ní bọ́ bẹ̀rẹ̀ sí pọ̀ ẹ̀jẹ̀ sí kẹ́ elétutù ni eléré tí mo rò pé wà á ti mọ àìmọye àwọn aláwo so bí tó jókòó sí rè owó bẹ́ẹ̀ mi kọ́wó ìyàwó tèmi fẹ́ fìdí ẹgbẹ́ lélẹ̀ mo nídìí owó please kọ́ sí ibùmọ̀ ńgbà tí kì í ṣe pé bóyá èmi mọ̀ pé urgent ìfi ẹyẹ ẹyẹ ẹgbẹ́ lélẹ̀ máa tètè wáyé bẹ́ẹ̀. ẹ ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ kó di weekend so máa sáré káàkiri tó bá jẹ́ kó oṣù kan lóore inú ẹ̀ náà máa fún mi. ṣé kì í ṣe pé o yọnu àbòfò nígbàlẹ̀ máa gba owó ẹ̀ lọ́wọ́ ẹ̀ kí n tó kó mi báyìí. ṣé bí ìparí oṣù náà la sọ tẹ́lẹ̀ pé máa fún gbogbo ẹ̀ tẹ́lẹ̀. mo lábì kú léèyàn. èyí àjọsọ tẹ́lẹ̀ báyìí ìparí oṣù la sọ pé sólọ́wọ́ èmi. ìgbàgbé sọ́ọ̀tì ni pé mi àti ẹ̀ tẹ̀ ń hágíw olórí bàbá ṣé ilé bàbá ẹ̀ lélẹ̀ máa gbowó ilé ẹ̀ lọ ṣé tíṣẹ́ orí ò bá pé òde fiṣẹ́ onílẹ̀ lórí gbogbo àwọn tó tají kò ní ilé wèrè kí wọ́n lè kó. ìmọ̀ bá ṣe lórí ìbùkún ilé máa ṣe lè lọ dá lọ́gbọ̀n. bastard mo ń bá sọ̀rọ̀ tún wọ́n tún bá mi láàgì. ọ̀gá ilé ò tiẹ̀ dà ó tiẹ̀ ní áfíríkà magic ilé ilé ni mo ń gbé lọ. kí ló ṣẹlẹ̀ gbọ́ngàn ẹ̀ gbọ́ kí ló dé wàhálà ọ̀pọ̀lọpọ̀ kú lójú máa wò mí nà àbí ká máa jù kẹ́lẹ́. ẹ má wọlé ẹni gbẹjà rẹ ọyà orí ẹbẹ orí ẹbẹ ẹni mi. dẹ́kun ti máa gbà ni. lófin. lọ́dọ̀ ìdúrúkú ni ẹ̀rọ dẹ́kun ni ẹ̀rọ mo ti máa jẹ́ jọ́kun bọ̀ máa bẹ̀ fà mo jẹ́ ibi lọ́fà. tọ́jú ọ̀la wẹ̀ ẹ̀ jọ̀kun ni ẹ̀yìn mi. àfẹ́ lọ́ka kọ̀tù dẹ́kun ni ẹ̀kọ́. sàyẹ́dì oṣù gbàgbọ́dọ̀ ló kẹsẹ̀ wọn bí wọn bí re mo ti dúró pẹ̀lú ẹ̀ lọ́lọ́ṣogo ni mo ti dúró pẹ̀lú ẹ̀ àti mo dúró dáadáa máa lú ẹ̀dẹ̀. èmi ẹ wo bí ẹyìn. èmi Kasali Agbọ́nlá orí ẹ̀ ti dàrú máa fẹ́ bá kọ́ ti fọ gbogbo eyín ẹ̀ ó yá. Ah, ó dà pé o gbọ́ ti tẹ́ mú yẹ òtítà lójú yín. máa lú ẹ̀dẹ̀ bá ah. bí ẹ̀rí wá tọ̀ sí ẹ̀. àbúrí ẹ̀yìn. kí ni gbogbo eléyìí kí ni ẹ bẹ ti dé jáde kí ni gbogbo drama tẹ̀sí fún mi. La Kasali. Okay, Mr. Kasali. Uncle. La Kasali. Bọ́lá Kasali. Olúṣọlá bọ̀bọ̀ olórin Aisho. Báwo ló ṣe jẹ́? Báwo ló ṣe jẹ́? Ọ̀rọ̀ rẹ o, ẹ̀wọ̀n rẹ o ariwo ìbò sí ó elédùà báwo ló ṣe jẹ́ o báwo ló ṣe ṣe tẹ̀mí èèyàn fi bọ́ wọ́n ẹ̀ lọ́wọ́. Tá yẹ. Ibùkún. Ibùkún. kí ló dé. owó nínú wá sí i kí ló wá ṣẹlẹ̀. bó ṣe ń bá mi fọwọ́ láti lè. kí ló ṣẹlẹ̀. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n kàsálí kàsálí. àmì wo lè yí ó. ọmọ ni mo ń bèrè lọ́wọ́ rẹ̀. kí ló ṣe sí ọmọ kan jẹ́ ká tètè lọ sí nearest police station ká lọ report. nígbọ́ kí lọ sọ police station pé kí ni. kí náà aláti report ọlọ́pàá tó má dọ̀rọ̀ sí wa lọ́rùn. Ah. ṣókùn kan tó ń sọ lẹ́nu jáde kí lọ sọ fún wọn ní police station pé mo pààyàn kí sọ fọlọ́pàá pé mo pààyàn. kò ń ṣe pé màá sọ pé pààyàn ọgbà ìṣẹ̀lẹ̀ kó tó ṣe ní ìṣọ́lá. nǹkan ò ò kẹta rẹ rárá mi ò ní lọ sọ ọ́ tó máa ṣẹlẹ̀ ni pé a máa lọ ju bọ̀dà kásálẹ̀ nù ní jẹ́ bàṣẹmáṣẹ́ nìyẹn. má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ jẹ́ ká lọ rìpọ́ọ̀tì ni o. mo máa ju wọn mo máa ju bọ̀dà kásálẹ̀ nù ní. Ah! korokoroko kọjá korogún mi mo yẹnayẹna kọjá àlà mi ṣé mi ò ti yẹ kọ́ níbi tọ́wọ́ ò tágbọ́n o àrán ni mo fẹ́ dá ọ̀rọ̀ lóyànjú o mo mà ti dọ́kọ̀ délé dánimọ̀ o orí mi bá mi ṣe ẹ̀dá mi kọ́ mi yó mi ò má lè fàsìkò yìí roko ọba mi ò má lè fàsìkò yìí jẹ́jọ́ ọba. kí ló dé kí ló dé kí ló dé kí ni orí ṣeré àti aṣọ tí mo wọ̀ yìí àti ilé tí mo wọ̀ tẹ́lẹ̀ yìí nígbà tí bá gbé wọn lọ tán ta ló dùn ún tán náà tabaju wọnú tán ṣùwárí àwọn adáná sùn gbogbo àwọn aṣọ yẹn because àwọn ọlọ́pàá wọ́n lè fẹ́ ṣe postmortem. ṣé ọkùnrin ṣáà mo bá wà láṣẹ. olùwọ́ olùwọ́ ló ń yí wọn lélẹ́yìn. kò máa yé mi mọ́ kò máa yé mi mọ́ jíjẹ́ mi mu ni mo ń béèrè lọ́wọ́ rẹ̀ sábàbí aburú tó ń ṣe wáyé ọba òkè kò yẹ kó yé mi kò yẹ kó yé mi kádàrá mi kò yẹ kó jẹ́ yẹ kò yẹ kó jẹ́ mi kí lọ́nà àbáyọ. hospital la lọ sàárà ìyàwó mi ya. sorry madam ọ́fíìsà méjì ẹ̀ kú lọ́nà. all right sir. hey hey ọ́fíìsà. sir. close it back. a lọ sí ilé hospital ní sà ara ìyàwó mi ò yá ni. eya ah, madam ẹ pẹ̀lẹ́ o kí ló wà ní bùtù yín ẹ. kò sí nǹkan kan ní bùtù mi. ẹ ṣúọ. mo ṣúọ sà. ok mo ń bọ̀ o. Hey, come down, come down, come down. Àkóbá dábàá o. Come down, come down. What about this? What? Ah! ah. Number plates. Can't use this as old number plates. A eh, number plate ni abi? Yes. Ah, mo máa change ẹ̀ máa change Like láìpẹ́ ẹjọ́ ẹjọ́ ìyàwó mi sick mo ń gbé lọ hospital ẹjẹ̀ tí máa lọ. Say for the past three months the government is fún to pé ẹ change plate number ẹ change gbogbo ẹ sí new one. Imagine tí bàá da ẹ dúró ní sí tí bàá yẹ kẹ́ ẹ lọ. Ẹni pọ́ ọlọ́pàá ọ̀dà ọlọ́pàá So ẹ̀yin náà ẹ̀rọ orú ọjọ́ kan báyìí kẹ́ ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe lásìkò má bínú náà ló gbà ó sì bínú orí ti bá dáa dúró ẹni kó ọlọ́pàá ọ̀dà ọlọ́pàá ṣe dáa báyìí á. ẹ ọlọ́pàá dàsà ìyàwó mi ó sì kẹ́ ẹ. ẹ ok tètè máa gbé lọ sọ́sìpìtì ok no problem. ẹ ṣe sọ. madam all right sir. ẹ pẹ̀lẹ́. bí aburú tó ń ṣe wá jẹ́ ọba òkè kò yẹ. ẹgbẹ́ kìíní sí wọn níbi kan tẹ̀lé ẹyin olùṣọlá bọ̀bọ̀ olórin àìṣòun báwo ló ṣe jẹ́ báwo ló ṣe jẹ́ ọ̀rọ̀ rẹ o ariwo ìbò sí ó elédùà báwo ló ṣe jẹ́ o báwo ló ṣe ṣe tẹ̀mí èèyàn fi bọ́ wọ́n ẹ lọ́wọ́. àwẹ̀ jójójó pẹ̀tẹ́rì tó bá jáde tán ló mọ̀. ẹ̀rọ ọkọ àbí èèyàn. èèyàn ní sà èèyàn ní mí sà. wo ojú mi dáadáa ojú mi dáadáa ibo ló ti ń bọ̀ nínú igbó ìwé yìí. Um, um, ẹ ṣá um, mọ́tò mi ní problem mi ṣá so ìyẹn ni mo. kọ́tọ̀kọ́tọ̀ ò lóyún mọ́tò ẹ bàjẹ́ ibi ìbáyìí ló wá bàjẹ́ sí àbí. o ò dẹ̀ dúró bí báyìí kó máa pe ẹni tí ó fẹ́ ṣe. bàbá ọjà bàbá ọjà. big guy. no sir ẹ eh, mọ́tò mi ló ní problem nísìnyí sir ìyẹn ni mo jẹ́ àti. mọ́tò rẹ ló bàjẹ́ ọ̀yà ló wá jókòó sínú mọ́tò nídà yìí ọ̀yà mú ọ̀rẹ́ mi. mọ wọ̀rẹ́ wa. sá mo sì kọ́kọ́ lọ́wọ́ mi owó mi ni kò sí. mọ́tò rẹ ní problem. mọ́tò mi ló ní problem. lọ́wọ́ ẹ mọ́ báyìí. babaja babaja wo sórí kótókótó tó sórí èmi ò gbẹ dáadáa sóorójú mi ìran jágúnjágún làwọn bàbá mi lẹ́gbàá oògùn wà bí bẹ́ẹ̀ yó. lórí jiná o. ìbọn àwọn ẹ wà. àwọn wo sà. láti ní kí n ṣó lè sá. ẹ bàbájà o mọrú wọn ni àwọn ni wọn máa wá kó bọn fáwọn olè. bó ṣe jókòó sínú mọ́tò yẹn ìbọn máa wà lẹ́yìn ìbòjú ẹ̀ káwọn yẹn dé kó kó bọn fún wọn ni àbúlórí kúkú náà yẹn. láti ní kí n ṣó lè sá. ó yá mọ́lẹ̀ ó yá mọ́lẹ̀ ó yá mọ́lẹ̀ síbùjú ẹ àmì wo lè yí o adániwáyé ò máa yé mi mọ́ jíjẹ́ mi mu ni mo ń béèrè lọ́wọ́ rẹ̀ sábàbí aburú tó ń ṣe wá jẹ́ ọba òkè mo yẹ kó yé mi mo yẹ kó yé mi kádàrá mi mo yẹ kó jẹ́ yẹ mo yẹ kó yé mi kọjá kòrógún mi mo yẹ̀nà yẹ̀nà kọjá àlà mi ṣé mi ò ti yẹ kó níbi kan ọ̀tá náà. mo bí mo bí ká ẹwà kó tó ṣe ah! ìbá dáhùn lára ẹ. ẹ jẹ́ kí n mú kí lé. ó di méjì o. Ah, ah, ìbọn kẹ̀ láti ẹni tó wọ́n sì tó ìjọba ẹ ẹ wá yìnbọn ẹ wá yìnbọn. mo báyìí. ẹ má yìnbọn mo ti fẹ́ ṣe. ó yẹ síbi ní. ẹ bá yọ jáde ẹ bá yọ akọ. mo ti ṣí sàmì mo ti ṣí sàmì mo ti ṣí. òkú ah, èèyàn akọjá yìí mọ bọ mọ bọ mọ bọ mọ bọ ẹrù àkóbá wúwo mélègbè àjàgà àkóbá wúwo mélèdìgbòlú o. àìnírójú ráyè lólé ayé wa pẹ̀lú ìdẹ̀ra ọlọ́run má jarí. kí ló ṣẹlẹ̀ báyọ̀ mọ́ kí ló ṣẹlẹ̀ sí mi ọlọ́run ẹlẹ́dàá mi o nǹkan tí mo gbé síwájú ẹ̀kọ́ líle yìí plan tí mo gbé síwájú ẹ̀kọ́ yìí plan tí mo gbé síwájú ẹ̀kọ́ rèé. Ah, ilé yìí ti pọ̀jọ́ mímí lọ àmì burúkú gbáà ni ah, ah, àmì burúkú lè léyìn olóòjọ́. àtọ́jú tó wò mí àtẹ́tí tó ń gbọ́ mi o ẹ̀rù àkóbá tí wọ́n dì síbẹ̀ yẹn àwa kọ́lá ni o tàkóbá bá wọlé ilé agbóná olórí burúkú akéṣùgbèrú bọ́dà Kàsálí mo dẹ̀ sá fún wàhálà ètò ẹlẹ́rù gbọ̀ngàn tó fẹ́ fi tiẹ̀ dáyé mi rú. easy arábìnrin ah. wọn ló fẹ́ make call ló fẹ́ pe ọkọ ẹ̀ bá a dá ẹ̀. No, no, no, that is okay. Eh. Number one. Èyí tí mo fi my life store my life méjì ló wà ń bí báyìí. ẹgbẹ́ ni one of his sir. òkú ẹ̀nù báwọn fìjìláńtì ṣe rí mi nìyẹn o wọ́n ti mú mi wá sí police station. Ah, ah. ẹ police station bó ló wà. mo wà ní kóńtà police station báyìí. kóńtà àwọn ọlọ́pàá ń sìn jẹ́ kó mọ̀ pé mi ń sílé ẹ ti bá ti dé ti bá ti dé ẹ máa gbé ìgbésẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ìmúra yọjú síbẹ̀. ẹ ẹ ọfíìsà gbàfọ̀ yẹn gbàfọ̀ yẹn. burú burúkú ó burú bàjẹ́bàjẹ́ gbogbo ara àdúgbò lọmọ tó bá ti dé báyìí ọmọ ti ìyá bí tara máa ma sá káàkiri ni because bó ṣe ń rèpà àgbàlagbà ló máa ṣe ń rèpà ọmọ kékeré náà. ẹni yẹn máa ń rèpà ọmọdé ó ń rèpà àgbàlagbà ṣé o ti rèpà ìyàwó yín rí. rárá sá. ó rèpà ìyàwó yín ìyàwó yín fi ṣe nǹkan tó ṣe yẹn because case tó wà lẹ́yìn ni wípé wọ́n bá òkú èèyàn ẹni tẹ́ ń sọ lẹ́yìn ọkọ ìyàwó yín kì í ṣe pé bóyá fẹ́ rí ìpìyàwó àbò rí ìpìyàwó ní kéésì tó wà ní àbí. òkú ẹni tí ó rí pẹ òní ọkẹ. ó ti rí ìpàgọ́ fẹ́ rí òkú ẹni tó fẹ́ rí ok so kí ló máa ṣẹlẹ̀ tó fẹ́ kó wá di pé wá kú ọ̀rọ̀ náà. ẹgbà tí ó tó fẹ́ ṣe yẹn tó wá bẹ̀rẹ̀ sí jọ drag ẹ̀ mistakenly. Um, tí wọ́n pẹ́ bó ṣe rí nìyẹn ni ó ṣe mọ́dún case náà ní she fight um, self defense, ni but man, ní láti rí ìyàwó yìí go. kí n bá so, sọ̀rọ̀ mo. mọ èyí sọ nínú ìròyìn iṣẹ́ tí òkúta ń ṣe ó tó kan ìkòrò ìbí ẹ̀ ṣe mọ pé ìyá mi wọn ni ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí ṣùgbọ́n láti gbọ́ láti ẹnu wọn kí ló ṣẹlẹ̀ báwo ló ṣẹlẹ̀ táàmù ló ṣẹlẹ̀ kí ló fà tó fi ṣẹlẹ̀ ṣe understand but all the same kò sí wàhálà ṣẹgbọ́n ẹ kàn ní sùúrù kan kí kọ́nà ń bọ́ wá sí fàárọ̀. mọ́mì wọ́n máa ti close supermarket kan torí yín báyìí ráìsì rè ẹ̀wà rè provision ló tún kún bí. ẹ ṣeun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìràwé ni kì í jẹ́ kíyàwó jọ̀dán alákànsìn ni kì í jẹ́ kí padò ráhùn epo ọkọ mi ẹ mà ṣe mo dúpẹ́ okú ìnáwó okú gbogbo ìgbà mi bó ti wò wá ti rí tó ọlọ́run tó fún yín fún mi èso òsì wa nígbà lọ́wọ́. àmín àmín mà. bàbá àfẹ́ ọlọ́run ó máa ràn ẹ́ lọ́wọ́ ojú òsì ni ọtí. àmín mà. so wá rí o ṣé ìràwọ̀ rẹ tó ń wíhun ó di dandan kí ìràwọ̀ rẹ ó jáde borí bọ́jọ́ bá ti yọ báyìí dandan ni ìràwọ̀ rẹ ó jáde gbogbo èèyàn ó sì gbúrò rẹ sí dáadáa. ẹ̀yin tèmi lẹ́yìn mébí mo wí fún ọ pé kò tètè sóúnjẹ ká ló ti ṣe nísìnyí mo bọ́ kàn tí rẹ ó ti jẹun. ẹ má bínú mọ́ mi ẹ má bínú. gbé wá ṣé kò ṣáàyàn yín lẹ́nu mọ́ mi. àbí tí í ṣe lórí wọn. ara òun gan ti mọlé níwọ̀n bá jẹ́ tásí ni ṣùgbọ́n kó lọ school monday o. ẹ wo bọ́dá ṣọlá àti ẹ̀ lọ́rọ̀. ẹ lè máa play fún wa ní wa. mo fọlọ́run sí yín o. bọ́dá ṣọlá mo ti sọ fáwọn escos tó wà pé èyí lè máa play fún department wa ó ti sọ pé ta ló ń jẹ àìṣù àìṣù mo ní ọ làwọn kan bá náwọn ò gbọ́n yín rí báwọn fẹ́ lọ pe two face tàbí nice kan wá kọrin fún un mo ní kí ni tẹ bá gbọ́ orin bọ̀bọ̀ àìṣù ẹ ní gbórin mi mọ̀ òun lẹ máa gbọ́ mo ṣáà sọ fún ọ pé èyí lè máa play fún department wa o. kò sí problem gbogbo ètò sanyẹn náà ló dáa ṣe ti bọ but tèmi lẹ́yìn ó ti ṣẹlẹ̀ o. kí ló ṣẹlẹ̀. mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí detention ni àti ẹ wà. yẹ mo gbé kí ló ṣe kí ló ṣẹlẹ̀. má pariwo má pariwo. mo ti gbọ́ mi pariwo kí ló ṣẹlẹ̀. torí wípé condition tí mọ́mí wà tí mo mọ̀ òun ò jẹ́ kí n sọ wọ́n mi lé yẹ sí. òun àti láńlọ́ọ̀dù anájọ́ fa wàhálà ìyẹn fẹ́ rí pẹ́ bí àǹtí ẹ ṣe ń struggle báyìí kó ṣe tì í nìyẹn orí tí ẹ máa mú lọlẹ́ báyìí kó fi gbágun bẹ́ẹ̀ dín bó ṣe kú nìyẹn. Ah! bójú. sísá mi. títò kọ̀tíṣọ́ tí mo wà ní jẹ́ kí n sọ́nù ilé o àǹtí ẹ̀ ṣá lọ́rọ̀ kan bó ṣe palẹ̀ mọ́ òkú ẹ̀ nìyẹn kó fẹ́ lọ junú ibẹ̀ làwọn fìjìláńtì ti mú bọ́rọ̀ ṣe di kéèsì nìyẹn. Ah! mi ò bá má ṣe bẹ́ẹ̀ ṣe bó kàwé ó kàwé náà wọn kàwé kọ́lé ilé ìwò àgbà ọkọ̀ gbọ́ kò yẹn ń sìn tó bá ṣẹlẹ̀ tó ń nà ṣùgbọ́n ọ̀dà it's like kéèyàn máa ẹni tó ti jẹ́ dírẹ́bà tó ti wà mọ́tò láti twenty years ago tó bá ra wa fún wa mọ́tò ìjọkọ̀ tó bá kó sí gọ́tà ẹni tí ò wà mọ́tò rí a máa sọ pé ah, ah báyìí tẹ́ fi wà bẹ́ẹ̀ yẹn ṣe lè bá wà báyìí lè bá wà báyìí so ṣùgbọ́n ó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn bọ̀ lọ́ọ̀yà ti jẹ́ kí n pé kò sí problem pé tí ẹ máa bọ́ náà ṣó ti gbọ́ má wàá jẹ́ kí mọ́mí fúnra ọ̀gbọ̀n rárá sí oúnjẹ fún oúnjẹ alágbàríkà tó wọ́n jẹun tó wà òkè ìgbẹ́ máa níyànjú gbọ́. àǹtí ah, mi láìlẹ́ nìkan láìlẹ́ nìkan kó bọ̀dá ṣọlá. má ṣe bá ìwọ dọ́gbọ́n mi o. Ah, mo ti gbọ́ mo ti gbọ́ kò ṣe mú mọ́ra ni. bóyá ya rẹ́rìn rẹ́rìn kí n rí. Ah, ṣé ò ti yẹ kan níbi tọ́wọ́ ò tágbọ́n o àrán ni mo fẹ́ dá ọ̀rọ̀ lóyànjú o mo mà ti dọ́kọ̀ délé dánimọ̀ o. pẹ̀lú gbogbo ẹ̀rí tó wà ní iwájú ilé ẹjọ́ yìí ó fi hàn gbangba-gbangba wípé ọ̀gbẹ́ni Kasali Adéwọlé ó jẹ́ perpetual troublemaker habitual rapist tábánika wo àti bó ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ a rí wípé ẹni tí kò fẹ́ láti kú inú ìwà ìbàjẹ́ ni ohun tó mú ọmọ láti sá kúrò nílé àwọn òbí ẹ̀ at the age of thirteen only to resurface after the death of his parents now from the space of the thirteen years tó fi kúrò lé yẹn eight years tó fi kúrò lé tó fi dípò dàgbà wá bẹ̀rẹ̀ sí ń dókòó wá claim ogún àwọn òbí ẹ̀ tí ò mọ bí wọ́n ṣe gbé tí ò tọ́jú wọn tí ò ṣe tí ò ní ọkọ ṣe pẹ̀lú ọmọ àwọn òbí dààmú dààmú wọn ò rí ọmọkùnrin àwọn gbà tí wọ́n kú ó surface ó wá claim ogun láti gba thirteen years old tuntun kúrò lé yẹn ó ń tẹ̀lé àwọn thugs kiri àwọn jàgídíjàgan kájà ń bí kájà lọ́hùn to buttress the fact that ó ti ní àwọn ìwà tí ò dá lára on the fourteenth of February Kasali Adéwọlé ex-convict ni tó ti ṣẹ̀wọ̀n rí ó bá obìnrin jà ìyàwó oníyàwó lórí ọ̀rọ̀ pé màá fẹ́ mi ò fẹ́ tó dìjọ ara tó bẹ̀rẹ̀ sí máa nà yẹn is on record sir is on record irú ẹni dẹ̀ ṣe báyìí kò ṣeé ṣe kó jáwọ́ nínú gbogbo ìwà pálapàla òun ló mú tó fi wọlé tọ̀ arábìnrin ìbùkún olúlẹ́yẹ nínú matrimonial home ẹ̀ kí ló wá débẹ̀ agídí pé láńlọ ló jẹ́ bọ̀ ó ní bẹ́yàn ṣe máa ń gba owó rent tó bá dùn kì í ṣe kó máa lọ kátẹ́nàtẹ́ mọ́nú yàrá obìnrin for that matter tàbá ní káwọ owó ìta àwọn méjèèjì ọmọbìnrin yìí seventy eight péré ni olóògbé hundred plus olúwa mi ṣé irú ẹni bẹ́ẹ̀ yẹn lè wọlé tọ ọmọbìnrin ẹ̀jẹ̀ wọ́n pé ohun obìnrin ohun ẹlẹgẹ́ ni wọ́n fragile very fragile àwọn rèé àwọn náà wà ní kọ́ọ̀tì ṣé irú ọkùnrin bí àwọn wọlé tọ́ kò ní wọ́n bó ṣe máa du ara ẹ̀ pé fi mí lẹ̀ mi ò ṣe mi ò ṣe in the process ló tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ kì í ṣe wípé Mrs. Ìbùkún Olúlẹ̀yẹ mọ̀ wọ́n mọ̀ fẹ́ sọ pé òun fẹ́ pààyàn àbí for anything bọ́ arábìnrin láti gbára ẹ̀ lẹ̀ òun nìkan ló wà ní ilé kò sẹ́lòmíì ká wá sọ pé ọkùnrin tó ẹ pé ó ti ní crime all written all over him kò sí tí ò ní ṣe he drinks he fights he, he, he gets angered easily ó wá wọlé tọ̀ harmless woman fragile woman and with the postmortem that I have a copy here ó jẹ́ ká mọ̀ wípé olóògbé Kàsálí Adéwọlé ó wà àpẹtẹ́sì so kì í ṣe wípé Mrs. Ìbùkún orílẹ̀ yẹn ti olóògbé ló yẹ kó ṣaláìsí but because ó wà hypertensive ìyẹn ló ló ló ló ló ló rọ̀ mọ́ ohun tó ṣẹlẹ̀ sí ẹ̀jẹ̀ ríru ọmọ tó lè bí. because the push was not heavy enough it wasn't heavy pípẹ́ ẹ̀fìmílẹ̀ ẹ̀fìmílẹ̀ náà nínú ilé mi ẹ̀jọ̀ mi ò ṣe léyìí but because wàá hypertensive tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ló yẹ kí ní èsì kéde kó rí bó ṣe rí yẹn my lord èmi á fẹ́ rọ ilé ẹjọ́ yìí láti wo kéèsì not even as mass daughter but a case of self defence láti lè gba ara ẹ̀ ló fa tó ṣẹlẹ̀ yìí my lord so màá fẹ́ kẹ́kàn wo mrs ìbùkún oyúlẹ̀yẹ kò lẹ́sẹ̀ lọ́rùn ká dá láre kó máa rẹ̀ láti àlàáfíà arrest my case. Yes. olúwa mi mi ò ní fẹ́ ká fi ẹ̀tẹ̀ sílẹ̀ ká máa pa làpálàpá rárá ẹjọ́ yóò rújú rárá o nítorí pé mo fẹ́ fi dá ilé ẹjọ́ yìí lójú gbangba gbangba wípé arábìnrin ìbùkún olúlẹ́yẹ ó mọ̀ọ́mọ̀ pa olóògbé kàsálí ni. ah my lord nínú ẹjọ́ tí wọ́n rò kò kí ń ṣe nínú ilé ni wọ́n ti bá òkú olóògbé kàsálí o bí kò ṣe lẹ́yìn búùtù mọ́tò arábìnrin ìbùkún olúlẹ́yẹ tí a bá tún wò dáadáa obìnrin bìnrin nìkan ló wà nínú mọ́tò àti pàápàá ẹ̀rí fi ń dá wa lójú wípé ó ń jókòó ó ń retí àwọn àjùmọ̀ṣiṣẹ́pọ̀ rẹ̀ ni. Ah, ah. gẹ́gẹ́ bí nǹkan tó ń lọ lóde wòyí nípa ká máa fipá wówó ká máa ta ẹ̀yà ara láti fi wówó òjijì olúwa mi ní ìdí lótìtọ́ ni wípé olóògbé Kàsálí ó wà hypertensive ṣùgbọ́n ìyẹn kọ́ ló pa o bí kò ṣe wípé arábìnrin ìbùkún olúlẹ́yẹ ó fi gbogbo agbára gbogbo okun tó wà nínú rẹ̀ láti mọ̀ ọmọ ṣe ikú pa olóògbé Kàsálí ni o. Ah. olúwa mi mi ní fẹ́ kí ẹlẹ́ṣẹ̀ kó lọ láì jìyà ẹ̀. mo sún ìdájọ́ sí ọjọ́ kẹtàlélógún oṣù kẹfà ọdún tá a wà náà yìí. as the lordship pleases. God àkóbá dábàá o. àdábà kò wá bá o. kọ́lọ́hún má jarí. tàkóbá bá wọlé ilé agbóná. tàkóbá bá wọjà ọjà àtúkà o. ẹ ṣe gan-an lọ́yà oh, eh, mo rí kí yín tó ṣe gan sa mo ti fún wọn ní balance tí yóò sa. oh beautiful beautiful. lọ́yà ẹ jọ mo kí yín gan mo ẹ kúṣẹ́ inú mi dùn mo ti rí nǹkan tí <laughs> wà lẹ̀ ẹ wá jọ sáà ẹ̀yin nìkan lóhùn ni ìyẹn tí ó lè gbẹ̀yẹ̀ wá fún báyìí o. Mr. Shola Sorry ẹ ní láti máa dúpẹ́ lọ́wọ́ wa iṣẹ́ tiwa làwọn ń ṣe iṣẹ́ tá à ń gbowó fún là ń ṣe dábàá lè ṣe yẹn lójú àmì wọ́n lè rí wa serious ó dàbí kẹ́ a ní ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe ń kọrin yẹn ká máa ní ah, àwọn ọkùnrin yẹn ń kọrin gan iṣẹ́ tẹ̀ ń gbowó fún mi ẹ̀ náà ti kọ́ ọ́ ṣe kí ẹ̀sìn sí bó ṣe rí nìyẹn. ẹ ṣe sá ẹ mo jẹ tó a ní àìdí àkọsà mi mọ bẹ́ẹ̀ ṣe máa wo ẹ̀ṣẹ̀ rí arábìnrin tá a sọ pa yìí ìyá ẹ̀ ó fọ́ lójú ó darúgbó wọn rò pé ṣé tí a bá múlò wá sí kóòtù tádájọ́ bá rí ṣé wọn tún lè ṣíjú àánú wo pé ọmọ inú ọmọ máa tọ́jú yẹ àbí nǹkan kan. Eh, Mr. Ṣọlá kò lè tó yẹn kò lè tó yẹn eh, iṣẹ́ tiwa láti plead for leniency tó ṣe é sìn kò ìbàdàn bá ṣọlá ń gbé àwọn kan wá kíní kan kíní kan kára lè ṣíjú àánú wo èèyàn ó tì o ohun tó bá máa ṣe ló máa ṣe bọ̀ àwa wọn bá ṣe lè brief lílẹ̀ sọ pé adájọ́ á fojú àánú wo eh, eh, ẹni tó wà ní dog adẹ́sàánú fún un lónìí kó máa lọ́gbọ́n pé òun akéwì tí òun dìstà jẹ nǹkan táwọn gbogbo fún ní ẹ̀ṣẹ̀ ti wà nìyẹn ṣẹgbọ́n ẹ̀ bá lọ kó one thousand babies jọ àwọn ọmọ kẹkọ̀ọ̀kan pé ẹni tó wà ní dọ́ọ̀kì ló bí wọn kò kàn rájọ́ ṣèyí sì ẹ má dààmú àmọ́ ní màmá ẹ má fún ọ̀lẹ̀ àwa mọ̀ nǹkan tá ṣe. wo kò gbọ́dọ̀ má bọ̀ bẹ́ẹ̀ o kò gbọ́dọ̀ má bọ̀ bẹ́ẹ̀. <laughs> àfi káàdì kẹ́ẹ̀mí ó bọ́ bẹ́ẹ̀ o. ṣé béèyàn bá nígi lọ́gbà kì í mọrú èso tí so ni ọmọ mi ìbùkún àjíkẹ́ kò lè ṣe é mi ò gbà kò lè pààyàn tìbí lẹ́yìn sósì wí fún ọ pé òun gangan ló pẹ́ ní ọ̀hún àǹtí mi fẹnu ara wọn sọ fún mi báyìí páwọn làwọn pa ẹni yẹn bó ṣe sọ fún mi nìyẹn. ara wo ara wo gbà kò jẹ́ pé lọ́wọ́ ò gbà ẹ̀mí ẹlẹ́dàá mi bájíkẹ́ gbà yọ rárá láyé kò dárú mọ́jú tí lè rómi òwúrọ̀ pọ̀ mo pọ̀ ṣẹ̀ṣẹ̀ rọjà tí lè kẹsà ọjà. Ah! lásọ méjì mo wá pọ̀ ọmọ mi kólóńgbó bíjì mèrè ti pọ̀ sí ẹ̀mí ògo ọlọ́run mi kí ni kí n ti pe léyìí ifú ìyá ló jàjẹ ni àbí ti bàbá ó kárí láyé àdìsá ọkọ mi títóbi jáde láyé kò bẹ́ẹ̀ nìkan kan jà èmi sì rẹ́ wọn ò lè payọ́ débi tí wọ́n wàá payọ́ ló ti jẹ́ báyìí wọ́n ò gbà tìbí lẹ́yìn wọ́n ò gbà kò lè ṣe é kò lè ṣe é ilé mi máa ṣe lára mi o ó ṣe nírú ipò tí mo sì wá wà yìí ẹlẹ́dùá mo ti wá rí mi báyìí ní ìsìn inú òkùnkùn ayé ni mo wà báyìí. Ah! ọmọ mi o dákun wọ́n lọ́ba tí tọ̀mọ́lẹ̀ sọ̀rọ̀ dákun wá bá tọ̀mọ́lẹ̀ sí i. wọ́n ló ń bá ní pọjọ́ burúkú dà sí rere ọgbọ́n mi kíbi yọ ọ́ tí bukwai tó lè wà báyìí dákun bá ń túlẹ̀. torí àwọn ọmọ tí mo bí àwọn ọmọ tí wọ́n gbẹ́kọ̀ọ́ ni gbogbo tí mo sì ń sọ fún wọn wọ́n gbà sí lẹ́nu. báwa jẹ́ kábàámọ̀ lórí àwọn ọmọ mi orípò tí mo wà ẹ̀rí mi pọ́kókó ayé mo wà báyìí dákun. ọlọ́run alára o bàbá alára o ọlọ́run alára o irú ara wo lè yó irú ara wo lè yó ọlọ́run alára o. bó ṣe bá mi sọ̀rọ̀ àyà mi já. tó bá jẹ́ wípé dájú wa náà wà láyé nǹkan táwọn náà máa sọ nìyẹn eh, but ìwọ máa wọ rí hmm? máa wọ rí. mo ṣàmọ̀ wípé tó bá jẹ́ pé mi nìkan báyìí náà ṣẹlẹ̀ sí ó náà máa dúró so this is the time tèmi náà gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí ọmọ ogun máa wọ rí everything will be okay. Dọ́gbọ́n èmi mo kọ́ sí gbogbo ilé báyìí. ṣọlá báwo ló ṣe ń ṣe báyìí báwo ló ṣe ń ṣe báyìí ok tí mo bá ń ṣe báyìí kí ló fẹ́ kí mi máa ṣe ok and báwo ni demo tó fẹ́ mú lọ sí potential record. demo yes. Ah, báwo ló yẹ sọ̀rọ̀ báyìí ṣé ó máa wà nínú station yìí màá máa kọrin rẹ̀ gbé kan káàkiri ṣorí tí o tẹ̀sẹ̀ tù ni mo máa sọ pé mo fi ń compose demo mi ò ṣe demo kankan àdúrà mi sọ́nà ni pé kọ́lọ́ jẹ́ kó bọ́ kúrò ní ilé tí mo kọ́ sí dáṣọ. ṣọlá ìlú ṣọlá a jẹ́ pé o mọ reason tí mo fi wá mí nìyẹn o. yes mọ gbogbo ìlànà tí a ti là sílẹ̀ tó bá jọ wípé ìwọ ló wà nínú àhámọ́ yìí báwo ló ṣe fẹ́ jẹyàn láyé tó lè ní mo ṣe fi ara mi sílẹ̀ so that wọ́n lè wà níta ń bẹ̀yẹ̀ wọ́n lè máa ṣe nǹkan tó yẹ kó máa ṣe ṣọlá please please the only thing tó lè ṣe fún mi ìdùnnú kan ṣoṣo tó lè fún mi ṣọlá please ìtùnú kan ṣoṣo tó lè fún mi the only thing tó lè ṣe tó lè make me wa happy kó ní kó ṣe dẹ́mu yìí kó dẹ́ ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe please darling please promise me you will do it please promise me you will please. gbà o ah, orí mi yé mo bẹ́ẹ̀ o wá darí ẹsẹ̀ mi sí ibiri ayọ̀. wow. for the very first time mo rí pé ẹjọ́ sí music ah, ó funny o. <laughs> that's <laughs> just because so beautiful. no exactly ẹ máa ń first time tẹ máa gbọ́ music tẹ dey express ẹ síta lójú tèmi òun rè gbọ́ ká má tiẹ̀ purọ́ orin ìdùn. um it's beautiful um, tí èèyàn bá kówó lórí irú artist báyìí definitely you need regret it you know. exactly ma yeah. kí lorúkọ artist yẹn náà. olúṣọlá ni mà. yeah olúṣọlá. olúṣọlá wo nìyẹn. ẹ eh, olúṣọlá bọ̀bọ̀ àìṣọ. bọ̀bọ̀ àìṣọ kò wọ́ọ̀tẹ̀. Ah, ọ̀gá orin ah, ìdún ju gbogbo àwọn tá a sáyẹn lọ orin ìdún wà òkè. mo ní kò wọ́ọ̀tẹ̀. ẹ wọ́n tún ṣẹlẹ̀ ẹ wọ́n tún ṣẹlẹ̀ bóyá ẹ ní nǹkan tẹ́ ẹ bí aká tá a tí ẹ bá láì kìlẹ̀. mo ní kò wú ọ̀fẹ́. okay ah! okay okay. don't argue with me yes. all right. Yes. Um, gbogbo àwọn dẹ́mọ̀ Mrs. Arẹ́gbẹ́ṣọlá ẹ kó bá mi lọ́fẹ̀ẹ́sì. right away kò wọ́n àtẹ return ẹ̀ fún. okay ma. lẹ́yìn tí ilé ẹjọ́ yìí gbé gbogbo ẹ̀rí tó wà níwájú rẹ̀ wò àti atótónu àwọn agbẹjọ́rò méjèèjì a rí dájú pé ọ̀gbẹ́ni olóògbé Kàsálí Adéwọlé jẹ́ ìpáàlè nígbà ayé rẹ̀ ṣùgbọ́n ilé ẹjọ́ yìí kò rí àrídájú pé òun ló ṣe ẹ̀sùn tí a fi kàn tí ó ṣe okùnfà ikú rẹ̀ yìí nítorí pé òfin ilẹ̀ wa kò gba ẹnikẹ́ni láàyè láti lo òfin lọ́wọ́ ara rẹ̀ nípa ṣíṣe ìdájọ́ fúnra rẹ̀ nítorí ìdí èyí ìdájọ́ mi rèé ilé ẹjọ́ yìí sọ ìwọ arábìnrin ìbùkún olúlẹ́yẹ sí ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára. ọlọ́run alára o bàbá alára o ọlọ́run wa. ọlọ́run alára o. Egungun. Òjò dàbí ọ̀gbẹlẹ̀, òru dàbí ọyẹ́, àjò dàbí ilé. Títọ́jú tó péye bá ń bẹ nínú ọgbà ẹ̀wọ̀n kò mà ní tọ́ sí wa o tí wọ́n bá ń fi pléènì gbé wọn lọ sọ́gbà ẹ̀wọ̀n kò mà ní tọ́ sí wa o tí wọ́n bá ń fi fọ́ìlì ránṣọ ẹ̀wọ̀n kò mà mi àṣẹ o ẹni tó débẹ̀ ló lè mọ̀ ẹni tó débẹ̀ ló lè sọ ọ́. ló sọ tán fún mi. mo jẹ́rìí rẹ̀ ìwọ́kọ́ ló ṣe lọ́pọ̀ ṣe ò lè ṣe báyìí ò lè dé sísí padé bí tó pààyàn. ìgbẹ́ pàtó dáhùn sòótọ́ bó bá jẹ́ pa ẹ́ nìkan tí bá kúrú mọ́ wípé kò parọ́ mọ́ra rẹ̀ jẹ́ kí n gbọ́ mami mami ẹ wò ẹ wò nǹkan tí mo máa sọ fún yín ìjọ torí ọlọ́run ṣé mo pẹ́ tí wọ́n gbà ń bẹ ní kẹ́kẹ́ ìfìrònú ṣe ra yín lè ṣe tẹ bá ti rí tìmí lẹ́yìn tẹ ronú ṣọlá tẹ rí fẹ́ dàpọ̀ ọmọ mi wọ́n mi etí rẹ̀ mi náà nìyẹn ẹ jọ nítorí ọ̀nà ẹ ṣe àmọ́ kó bá dúrà wọ́n mi ẹ̀ lọ́wọ́ mi lọ́kọ̀ mi ọ̀gbẹ́ ẹ̀wọ̀ ọmọ mi ìbùkún ìbùkún. ó ṣe jẹ́ ní ọ̀nà ojú ó ṣe jẹ́ ní ọ̀nà ojú ó ṣe jẹ́. ọlọ́run alára o bàbá alára o ọlọ́run alára o irú ara wo lè yó. ẹ jọ ibi bá yóò ń ṣe ibiṣẹ́ tilẹ̀ máa pariwo èmi sọ pàṣẹ ní tágò kí wọ́n kí wọ́n àwọn owó dà ní màmí owó dà ó fi màmá àti mi lọ. What is this? Koko. Koko. Àbọ̀ rí o, yín kọ́ yẹ́yẹ́ ti wà mú. Sori lánàá, gbàyà àbíkẹ́ wà yìí. ó pé ó ń kọ nǹkan dáadáa ó pé kọ ọkọ ara rẹ̀. ètò pé kọ ó ìyá àbíkẹ́. ní ẹ̀fẹ̀ dákun náà. ó wá rí pabambari rẹ̀ ìyá àbíkẹ́ ló wí fún mi o ó pé ó kọ ọkọ èmi fún ara lára mi ẹ wá kọ ìyá àbùkún. ìyá ni wọ́n sọ pé ilé ikọ ìyá àbùkù. pé kó pé ó pé kó sọkọ ó kọ mà. òun ní jáde o. ó kọ bí o ṣe kọ fún yàrá Àbíkẹ́. ẹ bẹ́ẹ̀ ló ṣe kọ. n ò wí fún ọ ọmọ dáadáa ó jèrè rẹ̀ lágbára Ọlọ́run. àmín mà mọ́mì mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín mà. èmi ló fẹ́ gbogbo ohun tí mo ní ta ló ní níbí ìwọ náà ló ní. mo fẹ́ kí ẹ jẹ́ kí n máa mú ìfẹ́ dàpọ̀ lọ ni mà. torí pé ṣe mọ̀ pé ọ̀dọ̀ àbúrò dáàdì wa ni mo wà sí ní family house wa mo dẹ̀ rò pé ibẹ̀ súnmọ́ léwé àwọn ọmọ kéékèèké dẹ́kun agboolé mẹ́tọ́jọ́ àwọn lọ sùkúl. tó sọ pé wọn ò tọ́jú rẹ̀ dáadáa ni wọn ò lẹ́nì kan bí ti ń gbóhùn rẹ̀ nù lé bí n bá pọ̀ lọ mú kan yóò mú wá bí n bá pọ̀ lọ ṣe báyìí yóò ṣe fún mi n kò bá wa mú lọ gbogbo rẹ̀ wà dá pààrọ̀ kò ń ṣe bẹ́ẹ̀ máa ṣe mọ̀ wípé torí ìwé ẹ̀ náà ni ẹni tó máa bá ń lọ láti bí lọ sílé ìwé ẹ̀ kò sí tòsí ibi tí mo dẹ̀ ń sọ yìí àwọn ọmọ pọ̀ lágboolé tó máa jọ máa lọ tọ́jọ́ máa bọ̀. bó o ti jọ́rọ̀ léèwé kò sí tí wọ́n ṣe sí àmọ́ ẹ dákun ẹ má jẹ́ ó jìnnà sí mi o wọn náà rí báyìí ohun ọ̀lẹ́ni kọ̀ọ̀kan. àṣìmọ́ a máa wá bá yín ní ìṣeré ní gbogbo parí ọ̀sẹ̀ mọ́. ṣé wàá ní wọ́n wú yẹn. wá ta ló sọ fún kó o tó lọ mú ọmọ ẹ ṣé o mọ̀ pé ìrònú ló kó bá obìnrin yẹn ni tó dẹ̀ mọ kọ̀ǹdíṣọ̀n tó wà o mọ̀ pé ọmọbìnrin yẹn blind. kékeré ẹ̀yin àgbà náà lẹ̀pọ̀ wípé ẹyẹ ò ní jẹni lọ́kàtàn kó tún gbéni lọ́kàn lọ. ṣé ìwọ ni òwe yẹn tó sàbòbìnrin yẹn look tí àrùn ọmọ bá tiẹ̀ sọ ẹ́ ṣe bí ìwọ lójú tó lè fi rìn débẹ̀ pé kò lọ mú ọmọ ṣọ́bìnrin yẹn lójú. ẹ ǹ sá ẹ̀yin náà ni mo fi parọ́ fún ọlọ́run mo jẹ́ kó mọ̀ pé iléèwé ẹ̀sùn mọ́ ilé ọ̀dọ́ yín pípé àwọn àbúrò mi ọmọ bá mi mú lọ síléèwé àti péjọ mi kọ sá àrùn ìyàwó mi máa ń sọ mí bó ṣe wà yín sí tí mo bá mú ìfẹ́ dàpọ̀ tí mo mọ́ra má má fi fíòlà jíkẹ́ mi nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn sàn ẹ má bínú nígbà tó lọ mọ́mọ́ òun bọ́ lọ́dọ̀ mi nísìn òun mọ́mọ́ dání ṣé ọmọ ẹ̀ máa jẹ́ kó ráyè ṣiṣẹ́ tiẹ̀ àbò máa jẹ́ kó ráyè ìrìn ẹsẹ̀ tiẹ̀ wàá máa pọn ọmọ káàkiri tó dẹ̀ mọ̀ pé iṣẹ́ obìnrin láti tọ́jú ọmọ ẹ́. ṣe má bínú sá. carry you. carry you. I should carry you. you see you see carry her carry her. ara tí mò sọ fún ẹ nìyẹn tó lọ mọ́mọ́ ní tó ń bọ̀ bí tó wà dání ok um, it's alright eh máa òun náà wá táyì láti lè fi tọ́jú ọmọ àì wá ṣé ọmọ ẹ̀ ti jẹun àbí wá canteen. àjù fẹ́ farapamọ́ jẹ wá níyà díẹ̀ o aláṣọ nílé àmì wá kìsà alẹ́ nílé àmì ìtúlẹ̀kùn o ànàkọ́ nílẹ̀ àdúrà fọwọ́ omi irú kí ni ká pè ní ọmọbìnrin náà mi àmì o àṣà ilẹ̀ àwọn bàbá wa kò jù wá lójúmọ́. àwa lọ́gùn àbínibí ọ̀pá ti sí ibi kan. àbálọ àbábọ̀ gbogbo ọ̀rọ̀ yìí ọ̀làjú ló bá dé èmi ò máa ní fọwọ́ sí ju èlé bàbá mi ju èlé bàbá mi àṣà wa ò wá bravo bravo ah nice one nice one orin ìdùn ah orin ìdùn um jọ ṣé ìwọ ló compose ọ̀rẹ́. èmi náà ní sá. are you sure. èmi ní sá. ìwọ ló compose ẹ mm-hmm. ló dẹ̀ tó kọ́. Ah, congratulations once again. ah what's your name. Laja Lafrika ìbílẹ̀ boy. Laja Lafrika ìbílẹ̀ boy. <laughs> Ehm, ó mọ nǹkan tó jẹ mí nínú orin yẹn ni pé bó ṣe tó ó tún ní mínì ṣọ́ọ̀sán mẹ́sàgì wà ń bẹ ó mọ àwọn míì tó rọ́mọ wọn sọ Yorùbá báyìí wọ́n bẹ̀rẹ̀ sí nù wrong kó tó ṣe I really appreciate it. ṣùgbọ́n lóríṣọ́ láìṣọ́ tó ọ̀gá bíi ìlú ọ̀gá ọ̀gbìn lọ́yìn. ṣọlá ìṣòro ìwọ ni ìjókòó tó yẹ. àìṣù ọ̀gá ti pín orin yín gan à ń pín orin yín lóríṣiríṣi aláìkẹ́ aláìkẹ́ gan kò ní fàṣà ṣe pọ̀ àbí ṣùgbọ́n ẹ̀sìn ọ̀pọ̀lọ́ tẹ̀kẹ́ bá mi ṣe ṣe ṣe màá tí yẹn náà ti ń sọ láti ẹ̀kọ́. sórí irú báyìí ló máa second value the likes of um, um, Sunny Obi um, Nice Ushupa àṣà gbogbo wọn lọ pass through ambi ṣé o stand tó dẹ̀ pé ọlọ́run ti ara iléeṣẹ́ ìgbé wọn ga lágbára ọlọ́run máa gbé ẹ̀ga jù bẹ́ẹ̀ lọ. Um, jẹ́ kí n sọ òótọ́ ọ̀rọ̀ fún ẹ láti farabalẹ̀ o tí ì ṣe kankan ṣé o stand o tí ṣe kankan you still have a lot to do uh, ọlọ́run á gbé ẹ̀ga jù wọ́n ṣe wà lọ um, jẹ́ ohun kan tó ṣẹlẹ̀ náà tó bá di next week tuesday by nine am jọjọ ọlọ́run kò wá rí mi so nǹkan tó bá kù láti ṣe máa jẹ́ kó. ẹ hello hello mr shola how far ṣe tí manager. ẹ sista yẹn sọ wípé um, ẹnì kan ṣe wà lọ́dọ̀ manager àwa ni a máa wọlé sí tẹ́ni ẹ bá ti jáde. ok no problem. àti dúpẹ́ fọlọ́ ṣé kọ́ta kọ síbẹ̀ yẹn náà iṣẹ́ ni. ọ̀rẹ́ bro iṣẹ́ yẹn ti gbá yìí jù dókítà yẹn láìkì ẹ̀ dúró ọ̀hún ìwé tabadélé burúkú tí wàá ti ṣèkété géé géé kí n géé. Good afternoon. hello sir. hello títí kí ló ṣe ọ. olúṣọlá yẹn ti wà níbí báyìí sá ṣé kò máa bọ̀. nọ́sẹ̀sì ò ní ẹ́ ah, wà á kọ́kọ́ sọ fún mi wà á béèrè lọ́ọ́ mi pé ṣé kò wọlé tí ìṣọlá yẹn bá wọ ibi tó bá wọ ibi. wọ́n ti máa fi ágùn láti ibi tó àbújá idiot kó lóore fọ́ fún mi okay sir sorry sir. ṣọlá kọ́ ọ wá ìṣòpè mi. hair. Akamalwa. Mr. Arushola. Yes, sir. Yes, sir. àwọn máa fi léṣe sá. no this dem wá ni mo dá padà fún yẹn àwọn nǹkan tó ṣẹlẹ̀ ni pé káṣù tọrọ fún wa orin yẹn ò ní mẹ́sẹ̀gì kò dùn rárá rárá ìlú ọ̀dà gbogbo ẹ̀ kàn wọnú rubbish no rubbish lórí tí à um, promote lọ́dọ̀ wa kọ́ rubbish rẹ́rẹ́ sà rẹ́rẹ́ sà ó pọ́sibù kò jẹ́ pé tọ̀dọ̀ wa kọ́ ni ẹ gbọ́ sà ó lè jẹ́ dẹ́mọ̀ wa fún ọgbọ́n ẹ farabalẹ̀ pélé sà àwọn èèyàn láìkẹ́ ẹ bọ̀ àpò èmi làwọn láìkẹ́. bóyá ọ̀tọ̀ ni kọ́tọ́ bá yẹn fi sí dẹ́mọ̀ tí wọ́n gbẹ́gbọ́n lélẹ̀ tó bí akọ́kọ́ rẹ̀ pé tó bọ́tẹ́ ìwé yìí sọ fún mi ni pé mi mọ̀ṣẹ́ mi. irọ́ fẹ́ máa kọ́ we have standard here. ẹ̀ẹ́dẹ̀ mi tọ̀pẹ̀ standard wa um, ẹ̀ẹ́dẹ̀ mi sọ advice tí màá fún rẹ̀ ẹ̀yin méjì bí a ti bá parapọ̀ kẹ́ parapọ̀ kẹ́ kọ̀ọ̀kan tó ní mímí tó wà reasonable tó wà more at least enjoyable more than this ẹ wá nǹkan tó ní message tó lọ pọ̀lọ̀ then can come back àyè ṣì wà fún yín but with this total rubbish ẹ wo um, àwọn dàtí sinatọ́lẹ̀ ẹ fẹ́ ibi ìkó àkàrà òdì ká máa lọ God bless you very much. orí mi máa ta òbí o mi máa ṣe sùn lọ ṣe mí ní jámá má ṣe ń di iṣẹ́ kí má ṣe bára yé fọwọ́ sáyé kí n fi ṣẹ́ mi bàtàn rere. Afa, kí ni madam sọ? Madam ti gbé owó lẹ́kẹ̀ẹ́ mi. Sure, makes congratulations. So, lókun ti gbé èkó lókun orí ọlọ́sà ti gbé èkó lọ́sà òkú ló lọ́jọ́ ìpọ́njú orí ẹni. àfi bí ẹni pé wọ́n fún mánéjà yẹn mọ́ wàhálà wọ́n fún gangan ni wọ́n dì ní náà torí àwọn tó ṣe sọ fún pé kó tún yẹn gbọ́. àbí àbí wọn gbọ́ kí nìyẹn wò ni. má yẹn ò gbọ́ níjà rí ẹ wò ẹ má bínú sí mi ọlọ́run wà ní kí n dìde kí nìyẹn ti fẹ́ máa jóná bí mo ṣe ń sọ̀rọ̀ jàre ẹ wò orin tá à ń sọ̀rọ̀ yìí orin tá à ń sọ̀rọ̀ ń pa èyí bóyá ẹ̀yin fúnra yín bóyá ẹ̀ tí ì láǹfààní àti gbórin yẹn ni stúdíò tí a ti ń rìkọ́ọ̀dù orin tó jẹ́ pé eh, máà tó ní stúdíò yẹn ó ti máa ń criticize jù torí pé máa yí gangan fúnra ẹ̀ òun lecturer eh, music ni ní university so kò kí n fẹ́ jókòó àwọn òpin kí ni ìranù táwọn èèyàn ń kọ yìí náà àní bá ṣe ń rékọdù rẹ lọ́wọ́ sáré jáde ni pé ojú ah, ojú gidi ọlọ́run pé àwọn òun náà kọ rìn àti àmà mi ni àmà mi ló compose inú ẹ̀ ń dùn ni pé wòrin wòrin ni wòrin wà òkè gan good work iṣẹ́ gidi lẹ ṣe àwọn adé studio yín adé company yín àwọn àlọ́ sọ pé orin wa ò dùn orin wa ò wọ́ọ̀tì nǹkan táwọn máa ń gbà áà ah, áà ah, nǹkan mi ti wà ń bẹ̀. wo bíbí sí ìwọ gángan ló ṣe mú ọkẹ dada o sọ fún mi pé àmàtí mánéjà yín tó bá sọ fún mi àti wọ́n ta máa fún dání àwọn àti mọ̀ pé nílùú tàwa yìí gbogbo nǹkan náà ló ní di kẹfì nǹkan sí nǹkan gbà fún mórí ni gbà fún gbàdà máa ṣe náà. ẹ ẹ kí mi sọ fún yín ṣe rí ọ̀rọ̀ tó wà lẹ̀ kì í ṣọ̀rọ̀ ní tìpọ̀ ní tìpọ̀ ṣe rí kí má parọ́ fún yín ní complain why i like oyin go yes everybody ló like orin yẹn but problem tó wà ń bẹ ni wípé md wa yẹn ṣẹ́rí nǹkan tó bá ti sọ báyìí òun la bẹ́gẹ́ ṣẹ́rí kó rí má dùn rárá kó tiẹ̀ má dùn gbọ́n létí rárá tó bá ti sọ pé ó dùn ó dùn náà ni. ṣé wọn ṣe mi. tó o mi ìmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ bọ̀ nǹkan tèmi wá rò pé lè máa ṣẹlẹ̀ ní bí àníṣe pé èjò lọ́wọ́ nù. èjò lọ́wọ́ nù. èjò lọ́wọ́ nù. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹjẹ́ ká gbàgbé jù lọ́wọ́ nú kódà kò lẹ́sẹ̀ kó jẹ́ gbogbo ara náà ló ní inú ẹ̀yìn yẹn lẹ̀ kí ni ọ̀nà àbáyọ kí la fẹ́ ṣe ajá kò máa jókòó ká máa wò ni. èmi náà ti ń wò ó nǹkan tí mo gbọ́ rò ní wípé mo ti ẹ̀rọ tí nǹkan kan ṣe rí èèyàn kan wà general Taiwo la máa ń pè mí ṣe rí general Taiwo yẹn ọ̀rẹ́ chairman tó ní complain wa gangan ni ṣé wọ́n rí ẹ mọ̀ MD wa kedere ọmọ chairman ni ṣẹ́rí tí general Taiwo yẹn tábà lè mọ bá ṣe máa kọ̀ ní ìtara pẹ̀lú ẹ̀ so ó lè bá wa bá chairman sọ̀rọ̀ chairman kẹ̀kọ́ tó bá dé ti bọ́ ọmọ ẹ̀ sọ lọ́rùn ẹ̀ máa gbọ́ so nǹkan tèmi ò pé a lè ṣe sí mi. ó ti tán àti dúpẹ́ fọlọ́run eh, eh, ìwé tó bẹ̀rẹ̀ náà ló máa parí ẹ̀ láyọ̀ àtàlàfíà lágbára ọlọ́run jẹ́ kí jẹ́nara táwọn ọmọ wípé kì í ṣe pé òun ọdún okó tó di wípé mánéjà yín kọ̀ǹdẹ̀mù ẹ̀ so àwa mọ tó wá wà láàrin àwa àti md yìí o tó fi hate wa so kò jẹ́ kó mọ̀ pé àwọn wá fún wa òkè náà. Ah, ẹ máa fọ́ ní o ah, eh, ṣẹ́fẹ́ kó bá mi ni ṣẹ́fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ mi ni ẹ wò ẹ kì í sọ fún yín ṣé ní gbogbo nǹkan tí mò ń ṣe pẹ̀lú yìí mo ń yọ̀ ni o wọn ti ẹ gbọ́dọ̀ mọ̀ pé mo mọ̀ yín rárá bẹ́ẹ̀ ni ẹ wò nǹkan tí mi wá rò pé mo lè ṣe sí ní sí pé máa fún yín ní nọ́mbà General Taiwo yẹn ṣé rí General Taiwo yẹn tẹ bá pè é fúnra ara yín lè mọ bẹ ṣe máa tó òwe ara yín lọ́dọ̀ wọn tẹ fi máa bá wọn sọ̀rọ̀ nǹkan tí mi rò pé mi lè ṣe sí nìyẹn ṣe ti gbọ́. Ọlọ́run ṣe nine three. nine three. ẹtì kọ so kẹpẹ general Taiwo general Taiwo. Yeah. Ṣé kò wá stressful jù? Mm, thank you. Mr. Olúṣọlá. Baba Ìṣòwò. Tí kì bá ṣe General Taiwo, tí wọ́n bá dádì mi sọ̀rọ̀ ǹbá tiẹ̀ ti má fún ẹ ní audience rárá ó mọ nǹkan tó ṣe àbí. rárá ma. manager bọ̀bọ̀ yìí ní gbéraga ah. ó máa ń bọ̀ gan gidi ni ó rántí ojú mi mọ́. ẹgbà tí mo wọlé ló tọ́ màá mo rántí pé mo rójú ìrìbọ̀ tó yú tó tó. ní nǹkan bí ọdún kan àbọ̀ sẹ́yìn ní royal bubble restaurant. tẹ bá ti gbórin akọni kọlọkọ mọkọ ẹ ìjòyà lágbóbọ ọkọ o. ọmọ àìsàn. Ah, kí wo lè fi jẹ ìdí ló lè fi yẹ á wọ́n ń jẹ bọ̀bọ̀ ṣòro kí bọ̀bọ̀ tó kún mi bàrà rẹ̀ ń láti rí. bọ̀bọ̀ àìsàn. ìrànwọ́ sí mi o. sí mi o àwọn tó fi dọ́là wá mi wá. ẹ rán wọn sí mi ah. ẹ rán wọn sí mi àwọn tó fi irun wá mi wá. wá mi wá o. àwọn tó fi pounds wá mi wá o. ṣó bínú. hello. <laughs> ẹ ra ma. ẹ ra nice to meet you. ah mo like orin yín o. Eh, ẹ ṣe gan ẹ ṣe gan oh mo love ẹ especially side tẹ́tí kọ ẹ̀rọ wọn sí mi o. ẹ̀rọ wọn sí mi o àwọn tí ó bí dọ́là wá mi wá ẹ̀. Ah, ẹ̀rọ wọn in fact ọlọ́run á jẹ́ kí àwọn tí ire wá wà lọ́wọ́ wọn kí wọ́n wá wàrí lágbára ọlọ́run. àmín àmín olúwa. mo dẹ̀ wá ní proposal kan fún yín o. really? yeah. ah inú mi máa dùn gan tẹ́ bá lè fún mi o. are you serious? yeah. oh sorry excuse me. thank you very much hello Oh, ó fuck up gan Mary ó fuck up big time ó ṣẹyẹ o ìwọ wá mísì pati ṣáàkì. excuse me. gbogbo everybody ló wá. Oh, okay everybody kàn ń garùn ni pé ah níbo ni Mary wà o ṣó máa wá o kinní kan ah. everybody ló wà ń bẹ̀. Titan yẹn Olùmbà Bánkẹ́ Bídèmí everybody. sista ẹ jọ wọn ma. okay jọ hold on hold on a second please. ẹ mo fẹ́ wọ pé kó má dàgbé bóyá mo ń disturb yín kẹ́yìn náà má dẹ̀ tún disturb mi náà ìyàwó mi ló wà nínú mọ́tò yẹn tí mo dá jókòó síbẹ̀ yẹn so ìyẹn mo wá ní pé bóyá kí n lè gba nọ́mbà yẹn. Ah, ìyàwó àbí kí ni mo gbọ́ yẹn you're so funny kí ni nǹkan tó máa ń ṣe ẹ̀yìn yẹn nù kí ló dé tẹ máa ń like láti máa mix um, business pẹ̀lú pleasure mo sọ fún mi pé kò dúró òun sọ fún mi pé òun dáyàwó ẹ̀ dúró àti wípé ẹ̀yin òun wojú ni níbo ni irú àwọn riffraff báyìí fẹ́ gbé yín dé níbo ni irú eléyìí fẹ́ gbé ẹ dé. what kí ni mo gbọ́ tó sọ riffraff ìyàwó mi ni riffraff. are you talking to me. mi ò rò pé wà ókè. Okay mo sọ wípé èèyàn ìyàwó mi ò pè ní rifraf mo tún sọ fún ẹ pé ìyàwó mi ò tún rìpìtẹ ó pọ̀ jẹ́ ní olùbàjẹ́ a ok ìṣesí ẹ ìsọ̀rọ̀ sí ẹ ìwà sí ẹ ti hàn pé o ò jáde wá láti léèrè wọ́n kọ́ ẹ o ò gbẹ̀kọ́ mo pè èèyàn níyàwó mi ò pè ní rifraf a rifraf eléyìí rifraf wọ́n èmi ò rẹ o rárá mi fìyàwó mi ta yín pẹ̀lú anybody mi lẹ́yìn ìyàwó mi ní gbogbo ètò àlàyé ìyàwó mi lẹ́nu àkọ́tì máa kọ́ rí kó tó ṣe wàá kọ gbogbo ẹni tí n tó bá wọn kó jẹ kí ló ṣe ẹ proposal kan proposal ni ẹ to well with your proposal. ìwọ gangan lówó rẹ ń lẹ ah, ah, nǹkan tó ju ẹwà gangan wo lójú ẹ sí bí yẹn. Oh! To her with my own proposal. Ẹ jọ̀wọ́ mọ̀ mi fún ẹ ẹjọ́ tó lórí ọ̀rọ̀ nínú ẹjọ́ ẹjọ́ tó lórí ọ̀rọ̀ àmì ẹjọ́ ẹjọ́ ẹjọ́ máa ẹjọ́. ẹ jẹ́ kí n tó bá sà. ẹ máa ń bára sùn ẹ jókòó. ẹ má jẹ́ kí mi bá wọlé ńkọ́ lẹ́bẹ̀ẹ́ kò máa sọ come and have your seat. ok sorry ma ẹjọ́ tó lọ. kí ló máa ń ṣe àwọn àǹtí sí ó ti mọ yín lára tó jẹ́ wípé nígbà tí àwọn audience bá ń ṣe àyẹ́sí yín tí wọ́n ń pọ́n yín lé ìgbà yẹn lórí máa wá wú kọjá yìí àtẹ̀yẹ tó jẹ́ kankan láàrin yín àtẹ̀yẹ tí ò tiẹ̀ jẹ́ kankan rárá gbogbo yẹn kàn máa feel too big unnecessarily àfàwọn díẹ̀ díẹ̀ nínú yín tí wọ́n ní làákàyè. ẹ má ẹ má jẹ́ ká fi ibẹ̀ blame àwọn artist wa ṣe rí àwọn audience wa nílùú yìí wọ́n máa yàtọ̀ sí tàwọn tòkè òkun ṣe tàwọn tọ̀hún yẹn ah, wọ́n máa wọn artist lè o àti torí ẹ̀ wà ń bẹ àti torí ẹ̀ ò sí ń bẹ gbogbo wọn náà máa ń pọ́n lé equally photograph lọ́tún ló sì tó má tún ra gift fún wọn ṣùgbọ́n nílùú wa ah. most of our audience wa wọn ò ní manner of approach àtọ́ bó ṣe wùdú kéré mọ́ ìyẹn tún wá kéré èmi ìgbà ìwò lẹ̀ ni ọba tí èmi la máa gbogbo kíṣẹ̀ tiwa gbogbo kíṣẹ̀ tara èmi la máa gbà dandandandan ó máa wà embarrassing at times ètò tiẹ̀ wá ṣẹlẹ̀ jù sí artist orí ẹ̀ bá wà ń bẹ́ẹ̀ báyìí ah! ó gbọ́dọ̀ dún sápò mi fada Christmas torí everywhere tó bá dé báyìí ló máa sanwó lẹ̀ in fact ẹni oríta tó bá ti dé báyìí o máa gbọ́dọ̀ san owó oríta rẹ̀ now kò ṣe owó oríta ni wọ́n náà sọ ìyàwó ilé tí ń béèrè ẹ̀tọ́ tiẹ̀ ọmọ ilé tí ń béèrè ẹ̀tọ́ tiẹ̀ even àwọn tí ẹrù tó kò tiẹ̀ tọ́ sí tó ẹ̀kọ́ máa pọ̀nyàn lé ah, àwọn kan tó ti ń béèrè owó <laughs> ẹ rí pé ó ga gan. well òótọ́ ẹ lọ sọ̀rọ̀ mo mọ̀ wípé àwọn oníranù kan wà tó jẹ́ pé àwọn ọkọ̀ rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ bá àwa audience tó kù ní yàrá kẹ̀dẹ̀ máa wò performance ẹ̀ ni mo rí lọ́jọ́ náà yeah nǹkan tí mo fẹ́ gbélé ẹ lọ́wọ́ lọ́fẹ̀ẹ́ ló fò láti nǹkan bí ọdún kan àbọ̀ sẹ́yìn òun ló wá ń rá bàbà fún yìí kẹ́dẹ̀ máa wá wò ó kì í ṣe pé orin ẹ̀ àbí ẹ̀ rántí ni. first time tẹ máa gbọ́ music tẹ dey express ẹ síta lójú tèmi òun gbọ́ ká má tiẹ̀ purọ́ orin ìdùn. <laughs> Um, it's beautiful um, tí èèyàn bá kówó lórí irú artist báyìí definitely you no regret it you know. exactly ma yeah kí lórúkọ artist yẹn náà. olúṣọlá ni mà. yeah olúṣọlá. Oh, olúṣọlá wo nìyẹn. ẹ eh, olúṣọlá bọ̀bọ̀ àìṣọ. bọ̀bọ̀ àìṣọ kò wọ́ọ̀tẹ̀. ẹ ẹ mo mọ̀ ṣe nǹkan tí mo ṣe ń jọ. ẹ kí ẹ mú sọ. ẹ jọ agbára ọlọ́run wọn ò ní fi ilé ayé yín wọn ní fi flash yín ní fi ayọ̀ yín flash yín ẹjọ́ ẹjọ́ ẹsẹ̀ bẹ́ẹ̀. can you imagine owó mi nítorí riffraff yẹn. ìjọba. I repeat riffraff. accepted. better. madam ẹjọ́ ń tọrọ lọ́hùn ṣe rí wọn ní tí ẹlẹ́jọ́ bá ti mẹjọ́ ẹlẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ tá a bá torí epo jẹ́ṣu á torí iṣu jẹ epo ẹ jọ̀wọ́ yẹ ká wo ti dáàdì tọ́tẹ̀ ti dà sí. that's okay um, màá um, sign it in on one condition wàá wá lọ pe ìyàwó ẹ̀yìn wa wàá wá apologize lójú ẹ̀. òun sì lè mọ̀ ẹ ìgbàkigbà tó bá dé ẹjọ́ wà. ẹ ó máa pẹ́ ó máa pẹ́ gan-an kó tó dé mà. kó ṣe ọdún kan lóde kódà kó ṣe ọdún mẹ́wàá lóde kò sígbà tí adáṣọ táàrí lẹ̀ fi wọ́nà ìwọ tó lè ní sùúrù fún odindi ọdún kan àtààbọ̀ ó yẹ kó lè ní sùúrù dìgbàkigbà tó bá dé torí nígbà tó bá dé ló máa wá apologize lójú ẹ then and only then ni máa sign ẹ. orí mi ẹlẹ́dàá orí orí orí orí orí orí orí síwájú ayé hundred ni o jọ wá bá mi ṣètò ayé mi kó yanjú. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ orí mi máa ta òbí o ẹlẹ́dàá mi máa ṣe sùn lọ o má ṣe mí ní ká má ṣe ń di iṣẹ́ láàrí kí má ṣe bára yé fọwọ́ ta yé. ó sì gbọ́dọ̀ tó ń bọ̀ mọ́ mi yes sọ fún un lọ sọ fún wípé èmi àjíkẹ́ ìbùkún ńlá sọ fún gbogbo wa lẹ́wọ̀n. òun tí ṣùgbọ́n àyọ̀ sí mi mi ò dẹ̀ jẹ̀bi ọmọbìnrin yìí mi ò ṣe é. wá èmi fẹ́ pé ẹ̀kọ́ wà ń bẹ̀. irú ẹ̀kọ́ o. fún ẹ̀yin artist ló wá yìí ó yẹ kí sùúrù yín máa pọ̀ ju táwọn audience yín lọ because àwọn ò fẹ́ understand bóyá wà ní bad mood ńgbà míì àfi kẹ́ ẹ di ìlú dùndùn àfọ̀rọ̀ gbogbo ṣe pamọ́ra. go back wo the only thing ni wípé kó ṣáà ti sign ẹ so i want you to do everything láti jẹ́ kó sign ẹ ṣòro wípé ìyẹn ni ìyàwó fi ní jẹ mi gbé òun ṣọlá tó ń torí olóhùn please for my sake gbogbo nǹkan tó bá ṣàtìlẹ́yìn kò ṣe ni kò ṣe kí wọn náà lè lálùyọ kò lè ní láárí kò lè bí lókìkí àjọ torí ọlọ́run please please gbọ́ mo ṣe wọn lọ sọ fún wọn sọ fún bàbá rẹ kó bí. ọmọ mi kọ́. ọmọ ìwà. ṣó bá mi tọ́jú ẹ dáadáa. mo tọ́jú ẹ. Please, ẹnu ẹ̀wò time ṣe rí pé time ti lọ picture. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ orí mi máa ta òbí o ẹlẹ́dàá mi máa ṣe sùn lọ o. àṣẹ mi ní ká má máa ṣe ń di iṣẹ́ láàrí kí má ṣe báráyé fọwọ́ tayé kí n fi ṣẹ́ mi bàtàn rere má ṣiṣẹ́ kékeré èrè ní kí n jẹ́ pápá ti jẹ ẹ̀mí síbi tó nira. orí olókun ti èkó lókun orí ọlọ́sà ti èkó lọ́sà. ògùn ló lọ́jọ́ ìpọ́n ojú orí ẹni ló lọ́jọ́ gbogbo. orí mi wá gbére fún mi o ẹ̀dá mi wá gbé bí fún mi o. níre níre ní tọrọ àtàrẹ o. bẹ́ẹ̀ni. Ah, kí ni nǹkan tó dé kí ló ṣe gan-an ìwọ àti ẹnìkan lọ́jọ́ ní misunderstanding láàrin ara wọn ẹni wàá ṣe mistake kù. ẹ ìyàwó ẹ payàn apayàn ìyàwó ẹ nìyẹn. lọ́ọ̀rì yìí mà ó kó incident ni because ẹni yẹn ti fẹ́ kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kàn fi tiẹ̀ kọ́ ìyàwó mi lónìí. ẹ̀wọ̀n ọdún mélòó ni wọ́n wà fún. life ni. life imprisonment. Sorry, sorry. Um, tell me. Mr. Clark. Yes, boss. So can you not me for What do you have for us? Oh. My check, one, two. It's your boy Crack, aka Scarface, aka Kukwa aka however you want it, aka American Lollipop. Right now, I want to do something something is like anytime i see you you dey make me mental if i no see you you dey go gaga i will never mind if you turn me to your maga tell all this maga make them go to fire we don't want any to that we wanna live like that okay now, na oya na tell oh, my mom feel feel palo oya oh, michael palo oya michael palo how you baby come let's put it on. you're welcome you're welcome. Um, oh, you láti rí yẹn o. Oh, sister, Tọ́pẹ́ Àlàbí, ẹ ra inú mi dùn láti rí yín bíbá ilé mi and um, mo tún fẹ́ ká túbọ̀ sọ̀rọ̀ lórí rẹ́kọ̀dù yẹn lẹ́ẹ̀kan sí all right ma. thank you. who is it? Oh. he's an artist hmm. eh, wọ́n dẹ̀ ti perform before uh, Mr. Crack wọ́n dẹ̀ ṣe dáadáa ma wọ́n ṣe dáadáa ma. wọ́n ṣe dáadáa all right. bẹ́ẹ̀ni aláyọ̀ lórúkọ tèmi eh, melody singer. àjọ máa ń lé àjọ máa ń lé ìjọba. I see. Um, now, um, you, kí ni nǹkan tó sọ fún mi lókè lẹ́ẹ̀kan yẹn náà nípa ìyàwó ẹ̀ ibi tó wà and all that? Èmi àti ẹ̀ ti sọ lókè mi. Mi ò rántí ni mo dẹ̀ fẹ́ kó wọ́n mi létí. sọ pé ìyàwó mọ ìyàwó mọ lẹ́wọ̀n. mi gbọ́. ìyàwó mi wà lẹ́wọ̀n. can you speak louder please mi gbọ́ nǹkan tó ń sọ náà. ìyàwó mi wà lẹ́wọ̀n. ìyàwó ẹ wà níbo. gbọ́ sókè dáadáa. ìyàwó ẹ̀ wà lẹ́wọ̀n. I'm um, pleased to tell you all that Mr. Olushola Bobo Aisho is now an authorized artist of this great company. Orí ọlọ́sà nígbẹ́ ọlọ́sà òkú ló lọ́ọ́ báráyé fọwọ́ tayé kí n fi ṣẹ́ mi pàtàn rere má ṣiṣẹ́ kékeré èrè ní kí n jẹ́ má pàtì jẹ́ mi síbi tó nira orí mi má jẹ́ ṣiṣẹ́ oníṣẹ́ ẹ̀dá mi má jẹ́ láyé aláyé o kọ́ má fẹ́ lomi ṣe mí o ọ̀nà ìjẹ́ kó má ṣe dí mọ́ mi àyùlọ àyùbọ̀ lọ́wọ́ ń yẹnu ọ̀rọ̀ mi kó má ṣe sọ lọ́rùn kàráyé má sọ pé ó ti tán fún mi ẹ̀bẹ̀ ni mo ẹ̀bẹ̀ ni mo bẹ̀ oh, ẹ̀bẹ̀ ni mo bẹ̀ orí mi máa ta kò mí o kẹlẹ́dá mi máa ṣe sùn lọ o má ṣe mí ní jámá má ṣe ń iṣẹ́ la rí kí má ṣe bára yé fọwọ́ ta yé kí n fi ṣẹ́ mi pàtàn rere má ṣiṣẹ́ kékeré èrè ní kí n jẹ́ má fà ti jẹ́ ẹ̀mí síbi tó nira àfẹ́ká láyé fẹ́ lọ. àti gbogbo etí tó ń gbọ́ mi. ẹ̀bẹ̀ ni mo bẹ̀. orí mi máa ta kò mí o. kẹlẹ́dá mi máa ṣe. sùn lọ o. ọ̀sẹ̀ mi ní jama machine. iṣẹ́ la rí. kí n má ṣe bára yé. fọwọ́ ta yé. kí n fi ṣẹ́ mi. pàtàn rere. má ṣiṣẹ́ kékeré. èrè ni kí n jẹ́. má pàtì jẹ́ ẹ̀mí síbi tó nira. ọlọ́run mi ẹlẹ́dàá mi. ẹ̀bẹ̀ ni mo bẹ̀. ṣe ń bí iṣẹ́ la rí kí má ṣe báráyé fọwọ́ tayé kí n fi ṣẹ́ mi pàtó rere tí má ṣiṣẹ́ kékeré èrè ní kí n jẹ́ má fatigẹ́ ẹ̀mí síbi tó nira àpèrè àpèrè àpèrè orí mi gbọ́ ìṣẹ̀dá mi máa gbọ́.